Mhm. ó lágbára o ń tẹ́ ẹ ní ká ṣe òun náà láti ṣe yìí o gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ẹ rí i pé ní ìjẹ́jọ́ nẹ́tíwọ̀kì kò jẹ́ káráyè gbádùn àfa dáadáa ṣùgbọ́n lónìí bógo ṣe ń jẹ́ tọ́lọ́hún á <laughs> gbádùn wọn dáadáa ẹ rí i pé lọ́sẹ̀ tó kọjá. network àgbákò network network yẹn ṣe yamayama yẹn ó ó ó ṣe rádaràda ó débi tí àjànú ti gbówó dé <laughs> ọlọ́gbọ́dẹ̀ hangi àwọn èèyàn fẹ́ pè mí pa pé ẹ dákun ẹ dákun a fẹ́ gbọ́ bí àjànú bó ṣe gbé owó dé báwo lèèyàn ṣe lè di olówó a gbọ́ pé àjànú ó gbówó fún yàn a dẹ̀ tún gbé ìlòmítọ́ pé o ní di one million tó dẹ̀ ya wèrè ẹ tó wá sọ pé òun nídìí òun nídìí owó tó pọ̀ <laughs> ọlọ́gbọ́n dẹ̀ gbowó fún un torí ẹ̀rọ àtúnṣe gbé àfọ́ àwa ẹ̀ sórí ètò lójó tòní torí àwọn èèyàn jẹ́ ń gbádùn pé ọmọọba Abíọ́dún Kẹ́hìndé dákun jẹ́ kí àfà jẹ́ kí wọ́n pè wọ́n jẹ́ kí àfà jẹ́ kí wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí dáadáa káwọn tún fi lè gbádùn wọn jù báyìí lọ torí ẹ̀ làáfà ṣe wà ń bí lọ́jọ́ tòní ẹ máa ṣe à yìí ẹ máa láìkẹ́ àfà ẹ bá mi sálámọ̀ fún gbogbo àwọn ọmọ nàìjíríà tó ń wò wá kẹ́lẹ́ bá kí wọn. gbogbo ẹ̀yin tí ẹ ń wò nílé lásìkò yìí orúkọ mi ni alùbáràkù musa sọláàfù olóòrè dáńsì ọ̀gbọ́ra wà ní gbogbo ètò bá làákàyè tí bá fẹ́ wáyé lásán ó dáa ẹ ṣeun bàbá wa ẹ bàbá ẹ kókó bá mi ṣàdúrà fún gbogbo àwọn tó ń wò wá láìfù báyìí ẹ kọ́kọ́ bá mi ṣàdúrà fún wọn àtàwọn tó ń ṣíà ẹ̀ àtàwọn tó ń láìkì ẹ̀ ẹ kàn bá mi ṣàdúrà fún wọn ká tó bẹ̀rẹ̀ ètò bàbá. kò sí náà kan tí yóò máa gbọ́ búráàmù ti tèmi ó wà nínú ètò ọ̀fẹ́ wáyé lásán náà wọ́n á fi àsìkò yìí bẹ́ẹ̀ lọ́ọ̀ fún gbogbo ẹni tí tó ń gbọ́ wa báyìí pé wọ́n láìkì ọlọ́wọ̀n ní jẹ́ wáyé lásán. àṣẹ. àdúrà wà ń bẹ́ àmọ́ àwọn àánú tó wá ṣiṣẹ́ tọ̀ ọ́. Hmm. àdúrà wa ń bẹ àmọ́ àánú òṣìṣẹ́ tó àmọ́ àdúrà wa náà ní gbé ọlọ́run ní jẹ́ káwáyé lásán. àmín àmín àmín àmín ó dáa ṣeun òun náà ni bàbá àti bàbá à ń sọ̀rọ̀ kan ní ọ̀sẹ̀ tó kọjá à ń sọ̀rọ̀ kan lọ́sẹ̀ tó kọjá wípé báwo ó ní èèyàn ló ṣe lè ní owó <laughs> ọ̀rọ̀ yẹn lẹ́ sọ lọ tí nẹ́tíwọ̀kì tó fi ṣe yàmàyàmà bàbá báwo lèèyàn ṣe lè lówó téèyàn rẹ̀ ní ṣe wàhálà. tó alhamdulilayi rabbil alamin gẹ́gẹ́ bí ìbéèrè tí ọmọ bá béèrè èsì tó wà nídìí rẹ̀ pọ̀ hmm. kọ́lá tá a bá tún wá tá a bá tún pè wá tá a bá tún wá á tún wá wá náà tá a tún máa sọ tó ètò yẹ pé oríṣiríṣi sí náà ló tún máa jáde lọ́wọ́ lẹ́nu wa látàrí hmm. research táwa ti ṣe hmm. pẹ̀lú ìlànà tí yàwá wà ayé tá a wà yìí ogun mẹ́ta náà ni wọ́n ní ká jà. ogun mẹ́ta náà ni ká jà. bẹ́ẹ̀ ni Hmm. tó bá ti wá rógun mẹ́tẹ̀ẹ̀ta àwọn ìjà ó ti wà nínú ẹni tó mọ̀ fọlá rẹ̀ tọrọ. ó ti wà nínú ẹni tó máa fi ọlá rẹ̀ tọrọ. kọ́dà wọ́n máa fi orúkọ rẹ̀ máa wọ́n fi orúkọ rẹ̀ yáwó kọ́dà wọ́n máa fi orúkọ rẹ̀ dára gbẹgbẹ alágbájá ni dáàdì mi lágbájá ọ̀gá mi hmm. lágbájá hmm. ọ̀rẹ́ mi lágbájá kọ́dà wọ́n máa fi orúkọ rẹ̀ wá ṣé máa fún wọn. téèyàn bá ti rógun mẹ́tẹ̀ẹ̀ta yẹn jà àwọn òbí lọ́yẹ kó wọ́n lógun mo jà sáájú kó tó di pé àwọn ọmọ náà mọ dàgbà bá àwọn kan bẹ́ẹ̀ kátó hmm. ní ká jà kájà lógun wọ́n ní ká jà òsì lógun. wọ́n ní ká jà òsì lógun. Hmm, ká jà lógun àwọn tí wọ́n rí ogun òsì jà tí wọ́n jà lájà yìí náà nídìílé wọn lówó lẹ́yìn. náà nídìílé wọn lówó lónìí. tí hmm. wọ́n ní ká jà wọ́n ní ká jà àìmọ̀kan lógun àìmọ̀kan lógun. ìjà àìmọ̀kan lógun ló yẹ kó ní ká kú di pé mo ní phd mo di dókítọ̀ mo di pòfẹ́sọ̀ mo dàáfà mo di ṣéwù mo di igbá mo dàwo hmm. mo sì òsì lógun wọ́n ti kú ní ìdúró wọ́n ó jẹ ó ja àìmọ̀kan lógun wọ́n fi máa sọ pé lágbájá náà ti wà nínú onímọ̀ nínú ayé hmm. sọ ẹlẹ́kẹ̀ẹ́ta náà ni pé ká ja tí wọ́n pè ní àìsàn àárẹ̀ àrùn kájà lógun. kájà lógun. àwọn tí wọn ò rógun ẹ̀jà náà ni wọn ò rí ọmọ bí náà ni wọn ò rí ọmọ bí yẹn. Hmm hospital kan sí kọ́dà ló ní ìlú nàìjíríà ó dẹ̀ ó tún lọ sọ́dà àti ẹ̀ sí wọn àrí hmm. ogun hmm. àìkíná pé wọn àrí ogun àìsàn wọn àrí jà bàbá ẹ bàbá ẹ à ń sọ̀rọ̀ lórí àṣírí owó pé báwo lèèyàn sì lè ẹ wá sọ̀rọ̀ ẹ lájẹ̀nu fún yàn ló bàbá torí àwọn tó tún wò wá fún ìgbà àkọ́kọ́ ẹ bá mi jẹ̀nà náà rẹ bàbá. ọ̀rọ̀ nípa kájà òsì lógun mm-hmm. òun náà la bọ́ síbi pé ó yẹ ká lówó. ó yẹ ká lówó. oníkálukú náà ni wá ń ṣe wàhálà àti lówó àti hmm. lówó. Hmm. kọ́kọ́ ọmọ kìíní kan dájú pé iṣẹ́ kọ́ lówó. Hmm. tó bá yẹ pé ni ọ̀pọ̀lọpọ̀ Hmm. kọ́dà ẹlòmíì bẹ́ẹ̀ ṣiṣẹ́ jagun gan lọ àmọ́ hmm. síbẹ̀síbẹ̀ náà kò rọ́wọ́ fi sẹ́nu. kò rọ́wọ́ fi sẹ́nu. ọ̀tọ̀ ní iṣẹ́ ọ̀tọ̀ lówó. Hmm. lóòótọ́ ẹni tí ò bá iṣẹ́ kankan tí wọ́n á wó wọ́n sọ pé ó lè ní. ẹni tí ò iṣẹ́ kankan tí wọ́n wó. àmọ́ làwọn tán ń rówó lè tó já sí wípé iṣẹ́ kọ́ náà ṣe débẹ̀ iṣẹ́ kọ́nà ṣe débẹ̀. mo ti báyàn lójú kọ́ra àwọn àjálù hmm. kódà ẹlòmíì ò rẹni ṣiṣẹ́ kalẹ̀ fún un gan àmọ́ padà rí ó padà rí àṣírí bọ́n ṣe ń ja òṣì lógun tó padà tó kù nínú olùsí nínú ayé ó lè yan sí wọn wá ń gbé ìgbésẹ̀ yẹn hmm. tòró ní kálukú náà ní ń lọ káàkiri lọ́dọ̀ pásítọ̀ lọ́dọ̀ wòlíì lọ́dọ̀ babaláwo lọ́dọ̀ aláàfáà gbéṣẹ́ ìwẹ̀jọ mo fẹ́ lówó wọn ni wọn fi Hmm. ẹlòmíì wọ́n tẹ̀sọ́ fún ni pé gbà tó bá rí nǹkan tó fẹ́ tán padà wá dúpẹ́ hmm. àtẹni tó sọ pé púpọ̀ nǹkan kan wá tó fọ owó ara rẹ̀ àbí wà ìhókùn ara rẹ̀ ṣe wàhálà fún àtẹni tó sanwó ẹnìkan kan ní wọn rúwú hmm. bẹ́ẹ̀ ló sì yẹ ká ṣe kí ó yẹ ká rówó ọ̀nà olè yẹn máa gbà rówó ẹ tó bá nídìí owó ìgbésẹ̀ tí ó gbé pọ̀. báwo lèèyàn ti fẹ́ lo ìgbésẹ̀ tí ó gbé pọ̀. àwọn àtúntò àtọ́já sí wípé wàhálà kọ́ ni wọ́n ṣe tí wọ́n fi lówó. wàhálà kọ́ ni màá ṣe tó fi máa lówó. àwọn kan wà wọ́n ṣe wàhálà ni wọ́n fi lówó. Hmm. àwọn kan wà tó já sí pé wọ́n kà tá yóò kà fún bẹ́ni tó lówó láti bẹ̀rẹ̀ yóò máa táàpù ẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí ẹ̀ bá ti gbé wọn àná náà padà wá dé tó sọ pé òun náà ti dolówó. Hmm. so gbogbo tá a sọ ẹ pátápátá ó ní í ṣe pẹ̀lú ìràwọ̀ téèyàn bá ń lò nínú ayé. ó ní í ṣe pẹ̀lú ìràwọ̀ téèyàn ń lò nínú ayé. ó ní í ṣe hmm. pẹ̀lú ọjọ́ tí èèyàn bá fọ́ọ̀lù sí nínú ayé ó ní ṣe pẹ̀lú planet máa ń darí ìràwọ̀ yàn nínú ayé hmm. ó ní ṣe pẹ̀lú zodiac téèyàn bá ń lò yẹn jẹ́ búrùdì hmm. nínú ayé ó ní ṣe pẹ̀lú star téèyàn bá ń lò nínú ayé ó ní hmm. ṣe pẹ̀lú táìmù tán bíyàn nínú ayé lámà fi sọ fún àwọn tó jẹ́ òbí wípé tá a bá ti bí bá a ṣe bá a ṣe ń bímọ yẹn kọkùnrin ó gbìyànjú láti tẹ̀lé ìyàwó rẹ̀ lọ bí tó ti bímọ àbí kúnrin nìkan tẹ̀lé nítorí pẹ́ni tí ń bímọ láàárín ayé àtọ̀run ló wà. ló wà bẹ́ẹ̀ ni. wọ́n sọ wọ́n bèèrè ẹ̀ pé táàmù wọlé ìsìn ti bí aago méjìlá ni mo kúrò mo lọ sí hospital àmọ́ láàrin hmm. ìṣòro tí yẹmi tẹ ìmọbi tí mo wà mọ hmm. sẹ́yìn náà aṣọ dáàmù tó bímọ tó bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àdìgbọlọ rẹ ni ẹyà àwọn hospital kọkọrọ àti wọn ṣe tẹgbẹ tọba tára burú bá bímọ báyìí wọn akọ sílẹ̀ wọn akọ lẹ báyìí lèrè ọjọ́ báyìí wọn àtúkọ aago méjìlá kọjá àyẹdú mẹ́jọ wọn akọ hmm. síbẹ̀ ẹ̀dá nídìí ẹ pé ẹni tá a bá bí tó bá jásí pé aago mẹ́ aago márùn ìdájí mẹ́fà sí méje náà bá bí hmm. olúwa rẹ̀ gbọ́dọ̀ ní owó lọ́nà tí yóò sí wàhálà kankan rárá. ó hmm. gbọ́dọ̀ ní owó láìṣe wàhálà láìṣe làálàá. gbogbo ìràwọ̀ tó bá lè wò lè máa lò hmm. gbogbo ìràwọ̀ tó bá lè wò lè máa lò ẹni tó máa bí láàrin aago méje alẹ́ ságo mẹ́jọ seven to eight náà bí eh. láàrin ìgbà bá bí òun náà wà ní ẹni tó gbọ́dọ̀ ní owó ó gbọ́dọ̀ ní owó. ó náà tó gbọ́dọ̀ ní owó. Hmm. tó àwọn èèyàn yín sì kò ní oògùn kankan. ló jẹ́ àti pé tẹ́lẹ̀ nǹkan wá rí pé kí ló lọ́dọ̀ pásítọ̀ mo lọ mo lọ ṣàdúrà tó gbélé bá lówó. èmi hmm. lọ lọ́dọ̀ ẹ̀nìkan kó bí mo ṣe ráyè gan mi kí mo délé. wọ́n hmm. rà mí mí ní pàtó chọ́ọ̀chì tí mò ń lọ. wọ́n mo ṣe ń kọ̀ tó lówó. ẹjọ́ rẹ̀ kọ́. táìmù tán bí ní. òní <laughs> kọ̀ntrólù azìkì yẹn jẹ́ ọlọ́run hmm. òun náà ní pin ìgbà tó bá wù náà ni ó fi. ló fi sí. káwá sọ pé apá àwa ò ká yẹn hmm. apá àwa ò ká pé aago méje ká bímọ aago kìnìkà ká bímọ hmm. gòkè tápá àwa ká ní gòkè sáà ti bímọ yẹn kalẹ̀ náà ó ti fọ́ọ̀lù sí àwọn ọjọ́ kan ọmọ ti ọjọ́ méje náà lọ́jọ́ tó wà láyé àwọn ọjọ́ tí tọ́já sí pé wọ́n wà lókè nínú kí wọ́n lówó wọ́n wà àwọn kan wà tó já sí wípé ọjọ́ wednesday lọ́jọ́ ti tiwọn. ọjọ́ wednesday lọ́jọ́ tiwọn. àwọn yẹn ni wọ́n fún ní tó wà ní first class nínú ẹni tí ó lè kó tó lè kọ́kọ́ ríbi rí owó. Hmm. àwọn tá a bá sọ yìí ibi ìranu ni wọ́n ti rówó. ibi ìranu ibi àbàṣà. bẹ́ẹ̀ni Hmm. yẹn mọ̀ pé àwọn iṣẹ́ kan wà níjọ́ òun bẹ́ẹ̀ ni kí ọ̀sán gbọ́dọ̀ fẹ́ ya fọ́tò fọ́tò fọ́tò èló ni ó pa ń bẹ hmm. nígbà tí ò tí ì mọ sí patí ńláńlá tí wọ́n ń rí owó gidi gbà ní fọ́tò hmm. so ẹlẹ́kejì ni wípé kí ọ̀sán gbọ́dọ̀ fẹ́ mọ ṣe tíátà tó fẹ́ à bí irú àwa yìí ká máa jó alájò tá a. ìràgbọ́ ọ̀lẹ́ lélẹ́yọ̀ ẹ̀mọ́ àfíládà ọ̀lẹ́ ni tí wọ́n sá fún lánàá àbí kí ọ̀sán gbọ́dọ̀ fẹ́ máa gbá bọ́ọ̀lù bọ́ọ̀lù. Hmm. ọ̀lẹ́ ilé kò níṣẹ́ ní ìsìn. Hmm. bẹ́ẹ̀ máa sọ pé fẹ́rẹ̀ ti ya fọ́tò tí àbí tí ń ṣe tíátà onífowó rẹ̀ fíìmù. yóò fowó rẹ̀ ra fíìmù. yóò nífowó rẹ̀ ra kẹsẹ̀tì lórí tíátà ẹ̀rọ kínní kan nígbà tí kò kò subscribe. yóò subscribe yóò wò wá. nínú mọ̀ sí wípé àwọn náà wá lówó jù lónìí ní. Hmm. bí àpèjì pati káàkiri

wọn ò gbọdọ̀ ṣiṣẹ́ tó ní wàhálà nù. wọn ò gbọdọ̀ ṣiṣẹ́ lábẹ́ ẹnìkan kan. Hmm. lẹ́yìn kan kọ́ sẹ́wọ̀n tán wọ́n sì kú lábẹ́ ń tọ̀ káwọn náà hmm. lọ jẹ́ nàmọ́ wà níbi tó máa wá. Hmm. láàrin oṣù mẹ́fọ̀ ọdún kan báyìí wẹ́rẹ́ wẹ́rẹ́ àríkà alágbájá mà ti ń lọ àwọn wà rò kó sẹ́sọ owó kan ni. ó lè má sẹ́yìn kankan. tó já sí pé orí rẹ̀ ní tẹ̀lé bẹ́ẹ̀. orí rẹ̀ ní tẹ̀lé bẹ́ẹ̀. àwọn tá a wá sọ ni wọ́n ń pè. iṣẹ́ ayé. túmọ̀ sí pé àwọn tó bá nílù wọn lọ́mọ gbọ́dọ̀ ní wọ́n gbọ́dọ̀ dúró tó jò ní dúró wọn. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni onídùúró mi ẹ mà ṣe é wo. Hmm. Hmm. ẹ tí ò bá ti ní onídùúró kò lè rí hmm, ṣe ẹ̀yẹ́ gbọ́dọ̀ ló ní dúró ìràwọ̀ tá à ń sọ ní ìsìn ọjọ́ Wednesday. bàbá ẹ̀yẹ́ dàdú kí ni ìtumọ̀ onídùúró nínú ayé ènìyàn. ṣé ẹ rí onídùúró spiritually onídùúró ń bẹ so ti bá àwọn kò physically náà onídùúró wà mm-hmm. àwọn tó wà spiritual ni pé àwọn màláíkà kan wà tọ́lọ́run rán ti ìràwọ̀ kọ̀ọ̀kan mm-hmm. àwọn ò ní rí wọn kò táwọn mm-hmm. ń tẹ̀lé wa àwọn àlùjànnú kan wà tọ́lọ́run Ọlọ́run rán ti wọ́n tẹ̀lé ìràwọ̀ kọ̀ọ̀kan àwọn ò rí wọn àmọ́ àwọn rí àwa àwọn yẹn náà wà spiritual tọ́lá rí wọn àwọn tó yẹ kí wọ́n wà wọ́n yẹ kí wọ́n yẹ pé àárín wọn ní physical báyìí òun ni ìyá hmm. òun ni bàbá òun lọ̀gá hmm ọ̀gá. bẹ́ẹ̀ ni òun ni bíi tíṣà. bẹ́ẹ̀ ni ẹgbẹ́ àjẹ́ pé ní bọ́ọ̀sì mi. sẹ́yìn hmm. ẹni wá jẹ́ pé bọ́ọ̀sì yẹn hmm. ni. onídùúró yẹn. onídùúró yẹn ni. onídùúró yẹn mẹ́rin máa bọ̀ tó máa yàn nígbà àwọn bọ́ọ̀sì yẹn yóò hmm. yíwọ́ o. yóò yíwọ́. olórin náà olórin náà sọ pé kí ẹ gbà fọ́gà yẹn. bẹ́ẹ̀ ni olórin kan náà sọ bẹ́ẹ̀ ni gbà fọ́gà yẹn. kódà fọ́gà yẹn máa dà. torí mo ṣe bí ọ tó fi kúrò lágbolé yìí bẹ́ẹ̀ kọ ọ̀gá yẹn dúgbò nǹkan mi tó o sí lágbolé yìí òní hmm. túmọ̀ sí pé èèyàn gbọdọ̀ lóní dúró dandan ni onídùúró bẹ fún ìlànà ọlọ́run tó bí ẹlòmíín ṣe ní bó ṣe mú pásítọ̀ lóní dúró rẹ̀ bó ṣe mú aláfà lóní dúró rẹ̀ bó ṣe mú oníbílẹ̀ lóní dúró rẹ̀. òpò ìdẹ́jọ́ hmm. bá ti wá lóní dúró hmm. ìrìn àjò rẹ̀ ò ní yá. sọ yìí bó ṣe òkè bóyá yẹn ọ̀gá yẹn ò dáa ó burú ó lè ṣe pé òun ègbè tí ó ṣe ẹjọ́ tí ì ọ̀gá mi bẹ́ẹ̀ bá wọn kọ́ máa ṣe ọ̀bá àti ẹ̀ṣẹ́ gan kò ní ó mọ̀ sí gbogbo lójú ọ̀bó ya wèrè ni hmm. inú inú àgbẹ̀ kan ní talisman hmm. talisman ọ̀gọ̀ kan ló ní hmm. tọ́wọ́lọ́wọ́ talisman tó wà fún ẹrùn ìràwọ̀ ẹlẹ́ ìràwọ̀ tá à ń ta sọ pé abẹ́ mercury ló wà yìí tá a sọ pé wednesday bẹ́ẹ̀ ni Hmm. ó dàbí ash tó máa fi tó máa kọwó sẹ́yìn tó máa kọwó sẹ́yìn rẹ̀ bí hmm. talisman ti tiẹ̀ ṣe jọ nìyẹn hmm. àwọn àràwọ̀ tá a máa ń sọ yìí ọjọ́ Wednesday lọ́jọ́ alákọ̀ọ́kọ́ nínú àwọn tó máa rí sí i ọjọ́ Wednesday lọ́jọ́ alákọ̀ọ́kọ́ nínú àwọn tó máa rí sí i so zodiac méjì ló wà lábẹ́ rẹ̀ so sì yé mo máa ń sọ fún wa níjọ́ yẹn wípé ìtàn pè ní àlìjọ̀nù tó wà ní tó wà ní abẹ́ ìràwọ̀ yẹn. tó ṣe mo wá sọ fún wa pé barcon ní í jẹ́ mm-hmm. tó ṣe ìlú Kuwait ní sì ń gbé. ẹ bàbá ẹ bá wa tún sọ ọba ẹ sọ̀rọ̀ sókè kẹ ẹ bá wa tún sọ. ó ní barcon mm-hmm. òun náà ni àlìjọ̀nù yẹn ló ló ń jẹ́ orúkọ rẹ̀ nù. Mm-hmm. so ìlú Kuwait ní Áfíríkà wọn bí ní Egypt mẹ́yìn. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ibẹ̀ ni ibẹ̀ ibẹ̀ ni àlìjọ̀nù náà ń gbé. ibẹ̀ ló ń gbé. àpáta sì ní ilé orí àpáta nílé rẹ̀. Hmm. Hmm. ó tó di pé òun ò sí láyé mọ́ tó hmm. sì yé ó tó di pé kò sí láyé mọ́ aṣọ tó jẹ́ tó jẹ́ kọ́lọ̀ rẹ̀ kọ́lọ̀ yẹ́lò ni. kọ́lọ̀ yẹ́lò ni kọ́lọ̀ rẹ̀. tó sì yé báwọn ó tó di pé kò sí láyé mọ́ so sorry kọlọ blue. blue. any blue kò bá jẹ́ powder blue kò bá jẹ́ kíní kò bá jẹ́ um, blue black kò bá kó dà jẹ́ pé blue sa. Hmm. òun ni kọlọ titi ẹ. òun ni kọlọ titi ẹ. ìgbà tó yá tó di pé ìrìn àjò ń tẹ̀síwájú hmm. nínú àárín àwọn tá a pè lárìjànú yìí. bẹ́ẹ̀ni àwọn náà báwọn náà ṣe máa ń jà sọba tẹnì kó pẹ̀lú kan wọn. bẹ́ẹ̀ni àwọn náà máa ń para wọn. wọn á para wọn àwọn àjànú. bẹ́ẹ̀ni hmm. wọn padà pa bàrùkọ́ọ̀nù yìí pé wọ́n pa àwọn kan ní karumani yúù hmm. àwọn yẹn àjẹnú làwọn náà. àjẹnú làwọn yẹn náà. àwọn náà àwọn náà padà gba ipò tí barikọ́ọ̀nù yẹn wà. Hmm. níbi àṣírí owó rẹ̀ ni. níbi àṣírí owó. bàtà àwọn gbé kọ́lọ̀ tí wọ́n gbé yẹ́lò wá. wọ́n gbé yẹ́lò wá. láti gbé ogun ẹ tó máa ń lo ìràwọ̀ yẹn ó ní í ṣe pẹ̀lú white yellow and blue. Hmm. tó ṣe é white yellow and, blue àwọn tí wọ́n bá fẹ́ bí wọ́n fọ́ọ̀lù sábẹ́ mercury hmm. mercury yẹn jẹjọ wednesday ọjọ́ wednesday mercury tá a ti sọ̀rọ̀ rẹ̀ yìí tó jásí pé dandan la dandan lówó lọ́dọ̀ ti tàwọn yẹn hmm. mercury tá a sọ yìí agbára kan ni agbára ni kódà tí ọlọ́run bá fẹ́ ta fún yàrá wọn a máa rí táwọn máa pa màálù kalẹ̀ tán táwọn máa ń tù fún rẹ̀ wọ́n máa ń kan mẹ́kúrì ń bẹ̀. wọ́n máa kàn ń bẹ̀ nígbà míì. mẹ́kúrì hmm. oríṣi méjì ló wà white wà red wà hmm. red gangan làwọn tó bá máa ń ṣàṣírí owó tó bá ti ṣe ọgbẹ̀ kalẹ̀ tán ló dàbí ìgbà tó bá fàṣẹ sí tó bá ti lè tọ́ sí báyìí owó dénú. owó dénú. láwọn tí wọ́n máa ń ṣe àṣírí owó lọ́nà ọbẹ̀ yẹn ló ṣe báwọn ìkànnì yẹn ló ti yé hmm. to tá a gbẹgbẹ mẹ́kúrì tá à ń sọ yìí ìràwọ̀ méjì ló wà lábẹ́ rẹ̀ hmm. so wọ́n ń pè kan ní wọ́n ń pè kan ní Gemini wọ́n ń pè hmm. kan ní um, kí wọ́n ń pè eh, libra um, Virgo hmm. Virgo àti Gemini àwọn méjì yẹn náà jọ wà lábẹ́ Mercury tá à ń sọ yìí tó ṣe lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ pé wọ́n ń fi oracle náà wọ́n ń lo agbára oracle fi ṣàwọn kankan kankan tó ṣe so oracle ti ń bẹ lábẹ́ àwọn méjèèjì yẹn nínú Mercury yẹn ọ̀sá wà ń bẹ̀ náà pè ní capdraconis hmm. lóyìnbó so wọ́n ń pe ìkejì ní ọ̀sẹ́ ìyẹn jẹ́ àmísíò nìyẹn lọ́dún hmm. máa sọ pé ọ̀sẹ́ àtọ̀sá wa ní ọ̀sẹ́ sá ọ̀sásẹ́ hmm. méjèèjì yẹn bẹ̀rẹ̀ gàlà sí owó wa. bàbá ẹ bá mi tún sọ ọ̀sásẹ́. Ah, wọ́n sọ pé ọ̀sá àti ọ̀sẹ́. ọ̀sá. Eh, so ògínàgbè eh, eh, capdraconis ní ọ̀sá tó ti ọ̀sẹ́ ní àmísíò. Hmm. tó ti lọ́dọ̀ àwọn olóyìnbó. bó so bó ṣe rí bá a ti ń sọ òun náà lè rẹ̀ kó o sáré mọ ìrìn àjò lọ. kó máa sáré rìn àjò fúnra rẹ̀. ìyá ìyá ìyàn kan wọ́wọ́ sá ọ̀rọ̀ ọmọ là ń sọ. ìmọ̀ ni. Hmm. sì ọ̀rọ̀ ìmọ̀ là ń sọ yìí. Hmm. ń ajé ni ọjọ́ tí ajé gangan wà. ni Wednesday. ọjọ́ Monday ọjọ́ tán ṣiṣẹ́ ajé ni. Hmm, ṣe wa ní ọjọ́ Monday ọjọ́ ajé tán ọjọ́ bẹ́ẹ̀ bàbá tán ṣiṣẹ́ bí òjé ah, ọjọ́ wa. Ah, ah, hmm. hmm. ọjọ́ gan gangan lajé ọmọ tó bá bí lọ́jọ́ ọmọ owó gangan ni mu. àkọ́kọ́ ó lè fi àgbáríkà kan òun náà kọ́lọ́hún ara ó ní púpọ̀ kó tó jáná òun. àkọ́kọ́ ni bá jẹ́ pé wẹ́ẹ̀sì yẹn ibi tí bá ti máa ń jẹ́ tí wọ́n ti ń kọ̀ǹfàmù yẹn yẹn hmm. òun náà tó já sí pé ìràwọ̀ yẹn nígbà tí ó sọ̀kalẹ̀ tí wọ́n bí tí wọ́n déètì ẹ̀ náà fi wá ní bóyá calculation kan náà ṣe ni tó bá já sí pé abẹ́ mercury ló wà hmm. eléyìí ó wà nípò bẹ́ẹ̀ hmm. àwọn ẹgbẹ́ lọ́lẹ́ gbàgbé pé adákọ̀ ọ̀sá adákọ̀ ọ̀sẹ́. bẹ́ẹ̀ ni bàbá. gba sọ pé ìràwọ̀ yẹn adé owó wà lórí rẹ̀ àwọn kọ̀ǹdíṣàn kan bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ ní obìnrin kan tí ó dùn ó tì í ó gbọ́dọ̀ ní onídùúró obìnrin kan. Hmm, hmm. látọ̀ lọ́nà tí wọ́n jẹ́ òbí pé ẹ ṣàkíyèsí bẹ́ẹ̀ ti bímọ hmm. ẹ má bímọ ká rẹ̀ tọ́kẹ́ bímọ ká bí ẹran bí gbàtẹ́ni bá bímọ ká rẹ̀ bá ti bímọ ká rẹ̀ tọ́kẹ́ kó mọ ọmọ ọmú náà gbàgbọ́ àrùn ló mọ̀ tó ṣe àmọ́ èèyàn ni wá Hmm. ọlọ́run ní karamna bani ádámù ádámù ànábì ádámù ọlọ́run la pọ́n wọn lé hmm. àwa nìyẹn o wà mọ́nà fìlbárì wọ̀ báyìí ọlọ́run hmm. fún wọn ní agbára láti wọnú odò láti ṣe tó bá wù wọn bẹ́ẹ̀ láti dúró lórí ilẹ̀ gbẹrẹ báyìí táwọn ṣèkẹ́ tó bá wù wọn wọn á ní fọkàn dọ̀lì náà àtúwádá lọ́la alákẹ́sìrì lórí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tá a dá. so kí ló wá dé lè mọ́sá wà lè sábà bínú mọ̀sá yìí kí ló wá dé táwa tá a pèlè èèyàn tá a pọ́n wọn lé agbémọ̀gá àṣegbá afúnalágbára kí ló dé hmm. táyé ti wá wá worst. Hmm. èyí ò bí ààrẹ pé tó láti bíi tí ọ̀rẹ́ ti ń ka lágbolé wa. ààrí ilé tuntun. Hmm. kọ́lá kó má ṣe pé kó má ṣe pé inú ọ̀dẹ̀dẹ̀ tiwa náà ti kọ́ látàmà hmm. pé agbolé wa yìí dé wọ́n ti pa owó ọjọ́ òun rẹ wọ́n ti kọ́ hmm. tuntun tí ò bá ní síbẹ̀ àwọn ará ọjọ́ òun ni wọn ò rí ogun wọn ò rí òsì jà lógun ni o. wọn ò rí wọn ò rí ogun òsì yẹn jà. wọn ò rí ìjà ni o wọn yẹ kán bá rí ìjà ni kí ló lè bá ká máa ṣàṣírà àwọn ẹnìkan tó rọkọ̀ tó rọ ọkọ̀ tó kún wọ̀wọ́lẹ́ àwọn agbolé wọ́n sì gbé kalẹ̀ ó dé bàjẹ́ nígbà àwọn ọ̀rọ̀pọ̀ tó torí bẹ́ẹ̀ Hmm. ẹ̀gbọ́n. mo ń gbádùn yín bàbá. ọ̀rọ̀ ọkọ̀ tuntun tó bá yẹ kó bá ọkọ̀ tuntun bẹ̀ bí ọkọ̀ bí ogójì yóò bá kì í tẹ̀sẹ̀ kúlé. yóò bá kì í sẹ́kù lé ní. kò sáyè ibi tán pàgọ́ pọ̀ sí ló ti ọkù báyìí. bẹ́ẹ̀ni sẹ́kù ìkan ni ó wà ń bẹ̀ yẹn mi ò ráyè páàkì sí mọ́ ni. àmọ́ kó bá gbọ́kọ̀ ní lónìí àyè ní gbélé ó wà tó bá kọ̀ bá hmm. àkókò mẹ́jọ sí wa hmm. ó làwọn àkànṣe ní bínú. wọ́n kò tí ò lè kò lè gbé orí rẹ̀ wálé wá ya orí wálé gbá arúgbó ẹwọn kan tá ara rí o hmm. nígbà tí àwọn tí wọ́n bẹ̀rẹ̀ tẹ́tẹ́lẹ̀ wọ́n rí òsì yẹn jà ní ni wọ́n rí ìjà lógun wọ́n rí ìjà lógun wọ́n á túmọ̀ sí wípé sídà kí ìyá rẹ̀ ó dúró. Hmm. kí ìyá rẹ̀ sọ onídùúró rẹ̀. Hmm. àbí kíyàwó rẹ̀ dúró. àbí kíyàwó rẹ̀ dúró. àbí kó rí ọ̀rẹ́ kan. kó dúró fún. kó dúró fún. tí ò bá èésọ̀fẹ́ náà lóríire máa ń ṣẹlẹ̀. kì í sọ̀fẹ́ lóríire máa ń ṣẹlẹ̀. àwọn tá a wá pè lárìjẹ̀ ní iná generation yìí tá a ń lò lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ yìí hmm. tó sì yé àwọn náà bí ìjọba nàìjíríà ṣe ń ṣe bí anti corruption ìran hmm. ni bẹ́ẹ̀ náà làwọn náà bára wọn fà lọ́wọ́lọ́wọ́. àwọn náà bára wọn fà lọ́wọ́. bẹ́ẹ̀ ló jásí pé lọ́wọ́lọ́wọ́ tá a sọ lọ́wọ́lọ́wọ́ yìí téèyàn bá mọ ọ̀nà àyíǹkàtà ẹ̀yìn padà tó bá ṣe ṣáájú owó fún yìí ó pọ́sibù kí wọ́n tètè gbéra ó ṣeé ṣe kó mọ́ tètè gbéra tó bá ṣe ájò owó fún yàn. bẹ́ẹ̀ni hmm. àwọn àjẹrún tá à ń sọ yìí bá mo ṣe dòkó tó bá yẹ pé bẹ́ẹ̀ lẹ bá rí wọn ìsàlẹ̀ náà ti máa ń wo ayé ti ti wọn. ìsàlẹ̀ làwọn ti máa ń wo ayé. ìsàlẹ̀ hmm. lọ́dọ̀ tí wọ́n sàlẹ̀ láyé wá. ìsàlẹ̀ láyé wà lọ́dọ̀ tí wọ́n. wọ́n bá ní mo ra ní ìdìbò àrí kan ní àti wá káàkiri àyà lónìí òun náà ni ló wà ní sọ twenty four ní Saudi ní ọ̀dọ̀ alájí kìnìkan yìí. Hmm. Hmm. tó bá jẹ́ pé èyí tí yóò gbọ́ tí yóò bẹ̀rù ọlọ́run ni hmm. yóò sọ fún mi pé kọ́dà one hundred and fifty náà tà nọ́ọ̀tà èyí tí yóò bẹ̀rù ọlọ́run yóò hmm. ní bọ̀ wá yóò sì lọ yóò dé yóò sì múri tó bá pẹ́ yín tó bẹ̀rù ọlọ́run yóò ní ọ̀rẹ́ àwọn one hundred and fifty thousand wa yóò sì débi gbogbo ìgbà àwọn yóò sì fowó bẹ́ẹ̀ sì mú yóò dẹ̀ mú nǹkan yóò dẹ̀ padà. àwọn náà ń fa àwọn kankan lọ́wọ́lọ́wọ́ nísìn tó tí sí pé ẹni tó bá fẹ́ ṣe tó bá fẹ́ ṣe owó nísìn ó ní ọ̀nà tí ó gbé tí nǹkan yóò fi rí bó ti fi àmọ́ gbogbo ọgbọ́n tó bá dá ọgbọ́dọ̀ rí sí i ó gbọ́dọ̀ rí ṣe. kò sí nǹkan tí ń jẹ́ pé ọmọ dábò oníṣẹ́ ara ló jí ọmọ ọmọ ńlá ọmọ gbá ọmọ àwo ní hmm. sẹ́ńdì owó sílé nì. òun hmm. sẹ́ńdì owó sílé nì. tó hmm. bá sẹ́ńdì owó sí ẹni tó ń fún ọ lówó òun ó tì kọ́ sàdúrà méje wọn sọ pé àtàwọn yòókù rẹ náà o pàtàkì bó nìkan ní rògbò hmm, kò ságbára ni. ohun wa gbọ́dọ̀ ọmọ wa gbọ́dọ̀ tẹ́wọ́ sórí ẹgbẹsẹ mọ pé kò sí. Hmm. òbí náà gbọ́dọ̀ mọ wa ọmọ yẹn tó bí kalẹ̀ ẹgbẹjẹ kán àrí kankan wá ń tọ ẹmísà àkókò Ọlọ́run. níbi tó ọmọ tẹlómi ti ń rí sí i. Hmm. Hm? ibi táwọn ọmọ ẹ lò mí òbí ju méjì lọ tí wọ́n ti ń rí ṣe. tó ti rí ṣe tó ti ń dolówó tó ti ń dolóró. tó pọ̀ kò tí ì rẹ́ nìkan ṣoṣo hmm. máa kó òun fòpọ̀ ọlọ́run dúró. sínú hmm. abẹ́ dáwọ́ lè mọ̀lẹ́bí náà òpó ọlọ́run náà yóò dá dúró. Hmm. wọ́n fẹ́ dáwọ́ lè mọ̀lẹ́bí wọ́n fẹ́ dáwọ́ ní ten thousand naira wọ́n ní ten thousand ló wọ́n ní tòun fòpọ̀ tó òpó ọlọ́run yóò fi Hmm. wọ́n ti gbé dandan ní kárí owó hmm. tó ṣe yé báwọn àwọn alákọ̀ọ́kọ́ ni nínú àwọn tí wọ́n wà nípò kan rówó. kan ẹ wá gbọ́. bàbá táwa ń sọ yìí bàbá hmm, táwa ń sọ yìí òun ló ní ọmọ kan. òun ló ní ọmọ kan ọmọ kan tó ní òun náà pè ní kálátù kálátù yẹn òun ní yorùbá pè ní náà ní yorùbá pè ní òsàyè tó ṣe bẹ́ẹ̀ aláàfọ ò ní pè ní òrìṣàgé tó ṣe ìtàláfọ ó pè náà ni àwọn ìtàláfó pé náà ni wọ́n sọ pé àlìjànú owó hmm, àǹjànú owó hmm. àmọ́ yorùbá sọ pé òsàájé òsàájé hmm. òsàájé eh, eh, mo wá rí fídíò kan tẹ́nìkan fi kíní kan mi kí wọ́n ní òsàájé ni mo ní kì í so pé kì í so òun kíkálá tó ṣe kíkọ yìí. bàbá ibà àṣàlàyé báwo ló ṣe rí. kíkálá tó ṣe rí kíkálá tó bá wà lórí ìdúró lọ́wọ́ lórí ìdúró bẹ́ẹ̀ ni bàbá kí irun rẹ̀ báyìí ó kàn ní ẹsẹ̀ báyìí. irun rẹ̀ kàn ní ẹsẹ̀. bẹ́ẹ̀ni funfun hmm. ní sì máa ń lò. funfun ní. Hmm. nígbà tí kọ́kọ́ ní pírọ́blẹ́mù tá a fi gbowó káàkiri ni pé àwọn tá a ná lówó lánàá yìí níjọ́ wọn àná ni o èsì nísì o ẹ̀yìn ti pẹ́ ni o kí àwọn kàtà ló ń gbà náà kí ni wọ́n kí ni owó òní kí náà fi lówó hmm. owó ẹyọ lówó wọn. owó ẹyọ ni bẹ́ẹ̀ ni bàbá bẹ́ẹ̀ ni owó ẹyọ tá a padà fi ń ṣe kinní kan níṣẹ́ o náà làwọn náà nígbà hmm. náà kì í ṣe hmm. náírà kì í ṣe dọ́là kì í ṣe pounds hmm. kò sì èdè túmọ̀ sí wípé jọ́ta ti gbé kúrò níbi owó èyí ìyẹn ńgbà náà bẹ́ẹ̀ni ta ti sọ di náírà pounds dọ́là kò sí ìtókàn mi pẹ̀lú owó yín mọ́ ẹ máa yanjú gbora yín fúnra ara yín ó kàn ṣe pé ọlọ́run ti mọ iye téèyàn fẹ́ ná bóyá ten million naira náà ẹlòmíì ò ná ó ti mọ̀ ó sì wá àwa la iye owó tá a ṣe kí ni. tá fẹ́ ná. ní túmọ̀ sí pé káràtù tá à sọ ìkò kò sígbà tán pé tí ò dáa ṣùgbọ́n bàbá àwọn èèyàn ti wá sọnù bàbá wọn ò rí èèyàn olóòótọ́ láti bá wọn pè é torí nǹkan táwọn èèyàn sọ fún mi nísìn ni pé báwo làwọn ṣe fẹ́ ṣe é táwọn náà lè dolówó táwọn náà lè dolọ́rọ̀ láti pàṣẹ yín pé àwọn mọ̀ pé ẹ mọ̀ dáadáa bàbá lóòótọ́ ọ̀rọ̀ ṣe é mọ̀ dé o ṣe é mọ̀ lóòótọ́ òun náà ni mò ń ṣàlàyé yìí hmm. ẹ rí i pé nǹkan tí mò ń sọ yìí kan wọ́n sọ pé ẹ àṣírí owó wa ẹ wá hmm. kó wá wà bá yín ṣe hmm. mò ń kọ́kọ́ ń ṣàlàyé bí ó bí dáàdìjẹ̀ lù yẹn gangan ṣe gé. bó ṣe jẹ́ kò ní bàjẹ́ fún bàbá. bí mo sọ pé n tó fi hàn mo ní àjọ̀nú owó bó ṣe rí rí nkọ́ lélẹ̀ yìí. kì í ṣe bó ṣe rí rí téèyàn bá ẹni tó bá fojú kàn án kò sómi èmi ò tí kò sóbìnrin tó fà ètò. obìnrin tó fà ètò. Hmm. àwọn obìnrin fà ètò lóòótọ́ àmọ́ mi ò tí ì rí obìnrin tó fà ètò. bí egbin ló ṣe rí. ó ní agbára. káì káì káì. so béèyàn sọ nígbà pé mo ní téèyàn bá rí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì náà rí tó ṣe hmm. báwọn ẹlòmíì padà yàwọ́ ni kí ló fà á ní tó béèrè ò pọ̀ o tó béèrè o ibi tá a dé lọ́sẹ̀ tó kọjá ah. tí nẹ́tíwọ̀kì ò fi dá a mọ́nu. ibi tó béèrè o o tó béèrè ò pọ̀. kálátù tá a sọ yìí kì í ṣe sọ̀rọ̀ mílíọ̀nù létí rẹ̀. wọn ò sọ̀rọ̀ mílíọ̀nù létí rẹ̀. lóní mílíọ̀nù. létí rẹ̀. lóní mílíọ̀nù. nàìjíríà ti wà ẹgbẹ́ ló mílíọ̀nù. ráàmù yàrá ta one million naira ní ìlú one million naira. ah one million. owó tí o tó rọkọ̀ tó wú yẹn. bẹ́ẹ̀ ni ná bẹ́ẹ̀ ni ná ẹ parọ́ bàbá. tó wú yẹn. ẹni tí ò lówó lọ́wọ́ gan tó bá wọ àwọ̀sọ owó ilé ìwé padà rí pé àkókò ti kan one million. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ó ta ẹ lówó lọ́wọ́ mi náà èmi náà ti ná one million aláìsí kan one million ò jẹ́ nǹkan kan mọ́ kò jẹ́ nǹkan kan mọ́. yóò wá sọ fún wọn yín pé tí ẹ bá ti ṣe bá ti gbé ó dé o. pé kí ló fẹ́ kí ló fẹ́ kí ló fẹ́ fún èlò. ìdí máa tẹ̀ níbi ten million torí ten million ló fi ń dà mí láàmú. ló fi ń dà láàmú. yóò kàn ní ten million ten million ten million ten million yóò mọ̀ sí mi yóò tó ten million yóò kàn mọ̀ wí káàkiri. yóò ó yà wèrè nu bàbá. yóò àdì wèrè ten million. <laughs> bàbá ṣùgbọ́n ten million náà pọ̀. Ah ẹni kò sẹ́nìkan tí ó rìn àjò owó tó yẹ pé tó yẹ pé tẹ́mínọ́rì àníbá wa kò ní ìdìbò ti ṣe owó kankan. Hmm. tó wá dájọ́ láàrin ọdún ọdún márùn-ún kò ní patẹ́ kò ní tẹ́mínọ́rì àpamọ́. yóò fi pamọ́ bàbá. yóò máa mu gàrí àti ẹ̀pà nìkan lójoojúmọ́ kó mọ̀ hmm. jẹun tó pọ̀. tó hmm. ti yẹ kó sì máa bọ́yẹ bí wọ́n sàfẹ́sì pé mo ní ìdìbò àgbẹ̀ tó ní tẹ́mínọ́rì àpamọ́ ọdún márùn-ún Hmm. system oríṣiríṣi ni. system oríṣiríṣi ni. ẹlòmíì connection ni ó ni ó connect ẹlòmíì. mọ́. lọ́kàn máa sọ pé hello ẹjọ́ ẹnìkan ló fún anábà yìí. táwọn níbo náà ti ti ta lọ́tọ̀ yóò ju èmi yóò bẹ ẹni tí ń ju èmi ẹgbẹ́ ẹgbẹ́ sọ́dọ̀ bẹ́ẹ̀ sọ mi ò mẹ́ni tó ẹ wọ́n ní nípa pété bá bẹ́ẹ̀ kó ọkọ̀ wọlé wọlé ẹ̀ mọ́ nípa rẹ̀ ẹni tí ò lọ́kọ̀ kò lọ́kọ̀ o pé àwa ń lo òyìnbó afẹ́kẹ́ bá wa ta mọ́tò Nàìjíríà. kó má sọ pé no. Hmm. ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀. kó má sọ pé no. ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wàláì azim wàláì azim ó ti ṣẹlẹ̀ hmm. bẹ́ẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. bẹ́ẹ̀ ni sí ẹ̀dọ̀ ọlọ́run kan láàrin mi àtọ́lọ́run tó dá mi. káì bàbá ẹ̀ńtọ̀ hmm. ma ó ní àbá àfòrán ọjà owó ìyá ah, nǹkan báyìí jáse báyìí jáse báyìí ó sì ṣe ó bá bẹ̀ sí ló ṣe ẹni ó bá di ọ̀nà onítọ̀ ń bá dé ó ní òjò wèrè òjò kan ó ló wá ní kó fún un lówó òun ayọ̀ ni ó ní mú òun nǹkan náírà gbogbo tó wà lápò rẹ̀ ló kó fún mi. ló kó fún mi. tó yà wẹ̀.

tọrọ òun ṣe láàrin pẹ̀lú rẹ̀ wà láì lóòótọ́ òun sì ti ń ta. òun dẹ̀ ti ń ta kọ́rọ̀ yẹn tó ṣẹlẹ̀. wọ́n lè ráwé èrè sí ọ o hmm. ẹlòmíì lè rà bọ́ gbọ́dọ̀ gbé dábìyà mi five thousand ó sì wọ́n rí òun hmm. á dán ni o. káì káì káì. ṣé kí n sọ gbogbo ẹ̀ ló ní condition. ló ní condition. ìgbà kékeré báyìí ni wọ́n fi lu ẹlòmíì kò kàn ní páàsì ni. Ah, ó parí nù. ó parí nù so kọ́dọ̀ lè jọ ọmọ téèyàn mi sọ̀rọ̀ pé dájú ẹjọ́ ẹ wá gbé mi lọ sí ẹ wá gbé mi lọ sí kí ẹ wá gbé mi lọ sí shopping hmm. lórí lórí ìyá rẹ̀ òbúrú. Ah! kọ́ lọ gbé ọ kò síbi tí ò ti lè wáyé. kò síbi tí ò ti lè wáyé bàbá. kíyàn má retí pé òun gangan ni wà yọ síyàn tó wà dé. Hmm. ẹnì kó ti ó ti wá yọjú sẹ́nìkan náà rí. Hmm. wọ́n bàtọ́ nígbà tí ó dé báyìí tó dé oyin kí ló fẹ́ ọ̀rọ̀ ilé tí ń sọ ọ̀rọ̀ kánò ni ìyẹn kí ló fẹ́ owó náà ni o ò ní lè rí owó tó fẹ́. tó fẹ́. tó bó ṣe bínú lọ gbogbo bí ìṣe ń sọ yìí tó bá jẹ́ pé kìí ṣe bí èmi ni ọlọ́run tó dáa hmm. kìí ṣe bọ́rọ̀ bí ìyàmí ń polówó. pé polówó ara rẹ̀ mo jẹ́rìí yín bàbá mo jẹ́rìí yín bàbá. o ìtumọ̀ sí pé oníkálukú náà ní ń tíráyì owó àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ibi tẹ́lòmíì ti retí ẹ ibẹ̀ kọ́ ló bẹ́ẹ̀ ló kọ́ ló wà. láwọn ti sọ lẹ́lòmíì pé mọ̀ wọ́n lè sọ ẹnìkan lè gbé kó sọ pé ẹ̀rákùn tí wọ́n fẹ́ ra pátì Toyota ẹ̀dàpà ṣé èyàn dágbẹ́jọ́ ẹgbẹ́ ṣé mo ta Toyota ni. kápítà lè mi jàre mi ṣe ń. bàbá ìbéèrè táwọn èèyàn wá ń béèrè mi sí pé ṣé gbogbo èèyàn ló lè ṣe ṣé kírísítẹ́ mùsùlùmù nìkan ló lè ṣe mm-hmm. àbí kírísítẹ́nì náà lè ṣe eh. àbí ẹlẹ́sẹ̀ àbáláyé náà lè ṣe bàbá. bẹ́ẹ̀ ni ìyá kan ló dẹ̀ bí wa bẹ́ẹ̀ tòsí ibi tó ní kálukú fi ìṣáàtì ètò ọlọ́run hmm lóníkàlùkù fi yà síbi tó yà sí. Hmm. kò sí kọ́dà èpo tó dé èpo èpo kan tí èsè pé tàtẹ̀ tó gbé dára wa. bẹ́ẹ̀ni ní tí Yorùbá bá ṣe tó yẹ là èpo náà lè ṣe. òyìnbó náà lè ṣe bàbá. Ah, bó bá bá dùn àbá ni kó jòkó sẹ́gbẹ́ kan kó wọn sọ tó bá fẹ́ káwọn sì mọ sàdúrà títí wa lọ. Hmm. àbí kó jòkó bó ah, eh, ah, eh, I want I want eh, I want money. Hmm. My God I want kiri kan ìwọ́lọ́ náà ló dé èkó. bẹ́ẹ̀ni kó ti sọ fọ́ sọ fọ́ lọ́hùn náà mọ̀lẹ́kà gbọ́ àjẹ̀lú gbọ́ Hmm. Hmm. ọlọ́run tó dáa sí gbìn. ó gbọ́ hmm. so kì í ṣe kò sí kò sí kankan tí yàn án lẹ́gà àtọ́ pé ètò tiwa táwa ń ṣe àgbo àwọn tó ń sọ̀rọ̀ ẹ̀sìn nìkan ṣoṣo ń bẹ tó sì yé wa ìtọ́lọ́run wa tó wá sí nìyẹn àbí táwa ń sọ ìkòsẹ́yìn kankan tá a bá sọ̀rọ̀ kò sẹ́ni àti mùsùlùmí o àti kìrìsìtẹ́nì o. nígbà tí mo sọ ọ̀rábù lẹ́ẹ̀kan mo sọ òyìnbó rẹ̀. bẹ́ẹ̀ni. mo sọ yorùbá rẹ̀. bẹ́ẹ̀ni. mo sì sọ lábáwá rẹ̀. bẹ́ẹ̀ni. so òun túmọ̀ sí pé ẹni tó bá fẹ́ ẹni tó bá fẹ́ ṣe rìsáàcì lórí ẹ ó lè òun náà lè lọ ṣe rìsáàcì. Hmm. ṣé lóòótọ́ ni hmm. bàbá tí àjànú owó yẹn tó fáìn tó dàbí egbin tó bá yọ sí yàn pé kí ló fẹ́ àtúgbègbè ó tiẹ̀ wá yọ gangan sí ìyẹn tó ní kí ló fẹ́ tó bá ní àní mo fẹ́ ten million bàbá yóò máa kígbe ten million káàkiri nù. ṣe rí kó tó di pé yòówó sì ṣe owó hmm. àdúrà náà ṣe fún yẹn ní o àjò náà ṣe fún yẹn ní o hmm. sàrà kan náà ní kí ẹ lọ lè ṣe ni o hmm. wọn gbọ́dọ̀ kọ́kọ́ bá yàn rìnrìn àjò yìí pé bó ìdílé wọn ṣe wọn lówó ń bẹ́ẹ̀ ṣé pé ìdílé wọn ṣé wọ́n lówó ń bẹ̀. bẹ́ẹ̀ni àwọn kan wà tí wọ́n bá lówó tán iṣẹ́ wàhálà láti kan wọn lọ sí. Hmm. àsìkò wọn làágùnkù kan wọn kan wọn kí ọkùn sẹkọọ bá ní ẹsẹ wọn. Hmm. bẹ́ẹ̀ lómi ẹlòmí wà lé ilé yóò tún máa kọ sàá tó fipá. yóò tún máa bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. yóò máa ká máa mọ́sọ̀ yóò máa ká máa. yóò bẹ́ẹ̀ ni. ẹ máa gbọ́ pé àtùpàṣọ blalala. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni lẹ́gbẹ̀ẹ́ hmm. so yóò máa kángun. òun ò ní bẹ́ẹ̀ ni hmm. sórí wàhálà rẹ lomi ò ṣe hmm. àwọn tó bá bọ́ sí abẹ́ Saturn hmm. àwọn àkọ́nà tó abẹ́ Saturn náà bọ́ sí Saturday nìyẹn wọ́n pe kan ní Saturn so planet kan ní jẹ́ bẹ́ẹ̀ Saturn zaratu ni àwọn lábáwá máa ń pè òdòdó ni wọ́n ń àmọ́ Saturn ọjọ́ Saturday lọ́dọ̀ ti tiẹ̀ Saturn tá a sọ yìí òun ti tiẹ̀ planet kan tó já sí pé tó bá bẹ̀rẹ̀ sí ní ìrìnàjò tiẹ̀ láti ló yẹ pé ó gbéra báyìí láti bí báyìí mm-hmm. ó fẹ́ tọ́ra tó fi wá yí rogodo seventy years ni ó fi ìrìnàjò rẹ̀. seventy years. èèyàn kì í bá lẹ́ẹ̀mejì nínú ayé èèyàn bá lẹ́ẹ̀mejì ní ayé. èèyàn bá lo eighty years láyé bóyá o ti wo hmm. ìgbà kan bíyàn ló kọ́kọ́ ló ti kọ́kọ́ rìn àjò pọ́sibù kó padà dé kó báyàn. báyàn. àwọn bá jẹ́ pé seventy years èèyàn ó lo ìgbà tí wọ́n ti thirty years ló ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀. ló ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ kò ní padà báyàn. òòsàn kì í ta wá sọ yìí planet ta sọ yìí lọ́dọ̀ àwọn róòmù hmm. àwọn róòmù mm-hmm. agbára sátọ̀hún gangan làwọn fi ń ṣe agirikọ́ṣọ̀. káì náà fi ń dá o. náà fi ń dá ko. ìgbà tó délẹ̀ yorùbá ń bí hmm. ni wọ́n sọ di eh, eh, òsàlà bí kí náà máa ń pè hmm. eh, kí náà ń pè tí wọ́n fi ń dáàbò etí jẹ́ wọ́n pe kíní kan òsà wà tẹ́ pé àwọn yorùbá ẹni tó bá ba pàdé tó bá ba lọ́dọ̀ àwọn bàbá rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ yóò dáko là yóò dáko là kókóré wà á pọ̀ lọ. òòṣà oko. òòṣà oko. Hmm. Saturn òun ni ó di òòṣà oko nílẹ̀ Yorùbá àmọ́ lọ́dọ̀ àwọn róòmù lọ́hùn tó ti sátọ̀ yìí gangan làwọn náà làwọn bí sagbára oko dídá èyí hmm. tí wọ́n wá ń dóyẹ́ pé eh, sátọ̀ abẹ́ sátọ̀ ló bá wà ibi wàhálà ni ó ti rí ṣe. ibi wàhálà ni ó ti rí ṣe. wàhálà ti di wàhálà hmm. bíi kó mọ̀ ṣe bàyàwọ́ bí alọ̀lẹ̀ kó mọ́tò ń bì kan bí alọ̀lẹ̀ hmm. pépo ń bì kan bí hmm. àjàpá gbogbo